ولتكن منكم منكم تبعيضية من تبعيضية أجيك وقام بنوي yàtọ̀ sí pé ọ̀ràn yẹn ní ìpèpè lọ́sídìí dáadáa ìlénu jìnnà sáìdá ńlọ́jẹ́ lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run tí wọ́n ń pè wá lọ síbi pé síbẹ̀síbẹ̀ ẹtún dé káwọn kan tún bẹ́ẹ̀ láàrin yín tó ti pé iṣẹ́ tí wọ́n tí wọ́n máa ṣe láàrin yín ọlọ́run tí ẹgbẹ̀rún wọn lọ́wọ́ lọ́wọ́ kan yìí wọ́n lọ pèpè lọ sí ìdí dáadáa wọ́n lọ pè yín lọ sí ìdí kẹ́ẹ̀sì dáadáa. ويأمرون بالمعروف وما قيلته pẹ̀lú kẹ́ ẹ máa ṣe ẹni tó jẹ́ ńtọ́da èyí tó bófin ọlọ́run ọba ní kẹ́ ẹ máa ṣe ńtọ́lọ́run ti pa yín láṣẹ ẹ̀ ọmọ pa láṣẹ bẹ́ẹ̀. وينهون عن المنكر wọ́n sì máa pọ̀ fún yín láti ṣàìdá láti ṣe ńdọ́lọ̀ ọ̀fẹ́ وأولئك هم المفلحون أو أنت ما أنت أي الذين يدعون إلى الخير àwọn tí wọ́n ń pè é lọ síbi dáadáa wọ́n yẹ mọ́rú nàbẹ̀ mẹ́rù tí wọ́n ń pa yín láti pẹ̀lú pípẹ́ ẹsẹ̀ tí ọjọ́ ìtọ́nà wọn bá fẹ́ wọ́n yẹ àwọn àni mọ́ńkà tí wọ́n ti ń kọ́ pé láti pè máa jẹ́ àwọn ilé ìwọ̀n ọlọ́ni wọn lọ mọ́kùnrin fún àwọn olórí ilé ọ̀bọ̀n rahimahullah oni kun kharsu sahaba àwọn ni àwọn sahabi ní pàápàá àwọn sàbẹ̀ fún. وخاصة الرواة يعني المجاهدين والعلماء رجلي أو إني أسعني àwọn ìjọba ń pè lólórí ilé pípé yẹn lọ síbi dáadáa tí wọn pè yẹn lọ síbi kí wọn ṣe ń tọgbọgba kí wọn jìnnà sí ti ọdá àwọn náà ni al-mujahidun wal ulama àwọn olùjagun sójú ọ̀nà ọlọ àti àwọn olùmọ̀. آية يعني النبي محمد صلى الله عليه وسلم وقع آية يجوكا ولتكن منكم أمة يدعون إلى الخير النبي وعني الخير أديك أصلا بأنه يوم táwọn máa pè àwọn èèyàn lọ sídìí orí orí wọn máa pè èèyàn lọ sídìí اتباع القرآن وسنتي تتلى القرآن أتي سنة النبي محمد صلى الله عليه وسلم يعني كل يقول أنت بقى كوني لو سيديولي لا بد أن كوني لو سيديولي ما بدو تكوني أنت كوني لو سيديولي ناني تتلى القرآن أتي تتلى سنة النبي محمد صلى الله عليه وسلم tí èèyàn bá wá jẹ́ pé ó lóun pé èèyàn lọ síbi orí ṣùgbọ́n tó ṣe é pé kọ́má pè yẹn lọ síbi kátẹ́ lálùkùránì kò sì máa pè yẹn lọ síbi kátẹ́ ní súnà nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àní sọ pé ń pè yẹn lọ síbi orí sọ̀rọ̀ àlàyé orí ni látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa فمن يدعو إلى اتباع الكتاب والسنة هو الذي يدعو إلى الخير يعني tí bá أن يصير fi القرآن lọ sí ìṣẹ̀lẹ̀ àwòrán pẹ̀lú الإمام ابن كثير رحمه الله هنا المقصود من هذه الآية أنت أتبرر بالآية قلنا أن تكون فرقة من هذه الأمة متصدية لهذا الشأن هنالك كارا وكان من الجوي تذكر àwọn ti di dúró láti máa gbé iṣẹ́ àgbẹ̀ mi lọ síbi òrè dúró iṣẹ́ tí wọ́n á nù ẹgbẹ́ wọn ó dúró láti rí báwọn pè yẹn lọ síbi dáadáa dúró bó tilẹ̀ jẹ́ pé gbogbo apáta náà lọ́jọ́ náà lórí ká pè yẹn lọ síbi dáadáa ṣùgbọ́n a tún pété kára wọn àti ó yàtọ̀ táwọn ìwò gbẹgbẹgbẹ lẹ́gbẹ̀ẹ́ táwọn máa ṣe mọ́. ayẹ níbi tí apàtì ìpínsì máa mọ̀ lọ́sẹ̀ kí èrò sọ́dẹ̀ yìí àwọn míì ti gbọ́ wípé ẹnìtẹ̀ kúwọ̀nà fẹ́rẹ̀ kọ́tùn min hadihi al-umma mutafasiyatan لهذا الشأن àwọn tí màá yẹ pé ọlọ́run ọba ń pè wá kó ká dẹ́gbẹ́ kan lẹ̀ pé fíràkà kọ́lọ̀ ń da ń pè wá kó ká dẹ́gbẹ́ kan lẹ̀ pé ṣe pé iṣẹ́ ti ẹ̀ ń dá wà lọ́wọ́ ẹgbẹ́ dá là kẹlẹ̀ èyí ti fún wọn ká dẹ́gbẹ́ rẹ̀ táwọn èèyàn kan wà tí ó mú iṣẹ́ àǹfààní lọ sójú ọ̀nà ọlọ́run tí ó mú lọ́kùnkúndùn táwọn ọmọ mójútó lóṣù méjèèjì kò túmọ̀ sí pé wọ́n ní ní sẹ́mi o kò túmọ̀ sí pé kò ní sí mẹ́kọ̀ọ́ nu wa kò ní sí kápẹ́ńtà nu wa panalbíkà akọ̀wé ọ́fíìsì lẹ́kítọ́rà kò túmọ̀ sí pé wọ́n ní sí nu ṣùgbọ́n àwọn wa mú ká pè mí lọ sí díẹ̀ ọlọ́run wọ́n tún mú un sẹ́kì lójú méjèèjì gbogbo bí sábà wà gbogbo sẹ wọn sábà ń ṣe wọn tún fẹlẹ ìrìn àbọ níta sọ ọ̀nà pé kíkà lọ dẹ́gbẹ́ lẹ̀ títí tí wọ́n ti ká dẹ́gbẹ́ lẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ ó yẹ ká rí iye ẹgbẹ́ táwọn tàbí náà dálẹ̀ tóráyà yóò tẹ̀tẹ̀ sọ̀kalẹ̀ lónìí ó ti sọ̀kalẹ̀ ti pẹ́ lónìí ó ti tó one thousand four hundred and plus years ẹgbẹ̀rún kan àtọdún mẹ́rin àtọgọ́rùn mẹ́rin ọdún ó lé lọ́nà ti tọ̀kalẹ̀ àwọn sáré àwọn ẹni wọ́n ti kọ́kọ́ gbọ́ àwọn ẹni wọ́n ti gbọ́ àkùnrin àyè yéjì àgbọ̀ fún wọn gẹ́gẹ́ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn ọgbà yẹn. téèyàn wá ti gbẹ́lẹ̀ tí wọ́n wá pé àyà kan bẹ tá a gbọ́ kábẹ̀rẹ̀ ló ń dà gẹ́gẹ́ bíi ọ̀mbrẹ́là kàlà bọ́ba gbọ́ kábẹ̀rẹ̀ ilé ìtòsí dẹ́gbẹ́lẹ̀ kò jọ kọ́ nítorí káyọ̀ tó kà sí kíkọ́ ọ̀dẹ́gbẹ́ lẹ̀ nítorí ẹ̀ la ti sọ ìgbà ìkẹ́kọ̀ọ́ súnmọ́ lórí àgbọ̀yé sẹ́lẹ̀kù fàánù sẹ́lẹ̀kù fàánù ń ra ayà náà ti torí rẹ̀ dẹ́gbẹ́ kankan lọ sẹ́lẹ̀kù fàánù wọ́n gbọ́ ayà yìí wọn kò sì torí rẹ̀ mọ́mú tó sì òjò wọn wọ́n sì ń pèpè lọ sójú ọ̀nà lọ yóò wá gbàdáyà ti pèsè nǹkan mójútó nù ọwọ́ àti kọ́sẹ̀ nẹ́kò ọ̀pátì ó ti kọ́sẹ̀ kápẹ́ntà ọ̀pátì ó ti kọ́sẹ̀ ọ̀mọ́lé ọ̀pátì ọwọ́ àti nítorí pé dáwà ló ti tẹ̀sí dáwà owó wo ni máa bí pàṣẹ èèyàn ti pé yóò ti pé jẹjẹ kú jẹ yóò ti pé ní ti máa ń fòrí kọ́ wa sọ pé torí ẹ̀yìn lẹ́ ń torí àmọ́ wọ́n pẹ́ lẹ́ẹ̀sì jẹun eléyìí túmọ̀ sí pé a máa gbọ́ àkùránì àti súnà yìí ní ìbámu pẹ̀lú báwọn aṣáájú wa rere ti gbọ́ yìí. wọ́n ń sẹ́kùn mí nǹkan mẹ́tọ́ yẹ́dọ̀rún ilẹ̀ lọ́kọ̀ yìí. ẹ jẹ́ káwọn kan bẹnu yín tó ṣe pé àwọn ọmọ pèpè lọ síbi dáadáa gbogbo pátá náà láti fi báwí. ṣùgbọ́n àwọn eléyìí àwọn tó mú lọ́kùnkún dúdú. náà là ń rí nílùú Saudi Arabia láì pé èèyàn kan nìkan ó níbi iṣẹ́ tí máa lọ ó ní oṣù tí ń sè é wọ́n ti tẹ́ ó sì wọ́ lápèjúwe láago mẹ́ta aago mẹ́ta ẹlòmíì sì wọ́ láago méjì ẹlòmíì aago méjì kù díẹ̀ tí wọ́n ti sí àwọn tó ń gbélé iṣẹ́ tí wọ́n ti sí ọ̀tún di lọ́la wọn wà wọn wà wọn wà wọn wà wọn wà fi wọn finú fẹ́ dọ̀ para wọn kalẹ̀ fún ọ̀kan nínú àwọn organisation tó yẹ kí wọ́n ti tẹ ká ràn yẹn lọ́wọ́ wọ́n ti tẹ ká pè yẹn lọ síbi ẹ̀sìn ọlọ́run irú wọn irú wọn náà wà para wọn kalẹ̀ káwọn máa ti tẹ̀ lè là nítorí ọlọ́run yóò àjẹ pé sẹ́mátì lọ sí ibi tí à ń pèpè lọ sí ibi tí ọlọ́run láti ẹ̀yìn alásàrè ó tún dago mẹ́jọ fún tó kú mẹ́ àwọn mìíràn dago mẹ́sàn-án lẹ́sìn iṣẹ́ pèsè lọ síbi ẹ̀sìn ọlọ́run kò dín sí òjò wọn lọ́wọ́ àmọ́ ẹ wá wo wákàtí tá a fi lẹ̀ dájú pé gbé lọ síbi ẹ̀sìn ọlọ́run lójúmọ́ eléyìí ọ̀dà Abubakar radiyallahu anhu ọ̀dà tó gbọ́ ayà yé ju wa lọ àwọn ọ̀gá wa nù níjọ́ tí wọ́n yan Abubakar radiyallahu anhu kíkọ́ jẹ́ àrùn olífà nígbà Muhammad sallallahu alaihi wa sallam níṣẹ́ làbúbakar tó gbé ẹrù wọn tí wọ́n ń ta sẹ́wọ̀n pé tí ẹ̀ máa ti rí wa jẹ kánsẹ́lọ̀ ní ìsìnká kan ọ̀wọ́ ń dìímọ̀ láwọn àdúgbò tí wà wọ̀nyí. Abubakar ti kọjá president ọkọjá empire àbí empire lórí kékeré ni òun ń ṣe ìjọba nílùú gbogbo bí tí òun náà dé. wọ́n á ba lọ́nà ọ̀dà ń bo lọ́dà ó ní wọ́n ní bo lọ́dà ìwọ khalifatu rasulillah sallallahu alaihi wasallam àròlé àlẹ́ sallallahu alaihi wasallam ń lọ ọjà náà. ọjà báwò tẹ ẹ ti jẹ àròlé fanabisọlá àtúnà wọn àwọn bẹ́ẹ̀ ni mo jẹ́ àròlé fanabisọlá àtúnà ṣùgbọ́n kí ni màá jẹ fẹ́ràn káwọn ọ̀gá àwọn ọ̀gá àwọn olùpèpè lọ sí ọlọ́run bàbá tó gbé ọjà ọdọjà kò sábùkù àwọn ó ṣètò bí owó ti ṣe máa dé sọ́wọ́ wọn láti Baitul Mal láti lè wó àwọn mùsùlùmí àwọn tó gbogbo bùkátà wọn ìgbà náà làbúrọ́kà tó padà rí eléyìí túmọ̀ sí pé à ń pèsè lọ sí ẹ̀sìn ọlọ́run bóyá kìnnì kan síwájú kan la jẹ ọ wá ti fẹ́ má lẹ́yìn ọ̀jẹ̀jẹ̀kújẹ àbí oníjẹ̀jẹ̀kújẹ lẹ́yìn ọ̀jẹ̀jẹ̀kújẹ tọrọ náà fún ọmọdé ọ̀sìn yẹn torí délé wọn tó kún mí kò mú mà kò túmọ̀ sí kẹ́ dẹ́gbẹ́ lẹ̀ fọ́ kò sì túmọ̀ sí kẹ́ kẹ́ máa fi dá wà kó wá jẹ́ pé náà lẹ́sìn máa gbowó lọ́dọ̀ àwọn èèyàn pé à ń pèpè lọ sí ẹsẹ̀ náà ká máa wá fi gbowó lọ́dọ̀ àwọn èèyàn káwọn máa jẹ́ kò túmọ̀ sí bẹ́ẹ̀. ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé wọ́n yẹ ká ara kan tó ti pé wọ́n mú ìpèpè lọ sí ẹsẹ̀ ọ̀nà lọ́kùnkúndùn tí wọ́n mọ̀ pọ̀ lọ́n tí wọ́n mọ̀ pèpè lọ sí ẹsẹ̀ kéèyàn tó ní di wọn lọ́wọ́ àti wọn tí wọ́n jẹ torí tó bá ti di wọn lọ́wọ́ àti wọn tí wọ́n jẹ dáwọ̀ ètò ìkànnì dáwọ̀ àlejò dérò torí pé mo bá ti di pé èèyàn máa bẹ̀rẹ̀ sí ní sekini yóò di pé compromisation kẹsẹlẹ ẹ máa yí ọ̀rọ̀ lọ padà ẹ máa yí àdìsí padà lórí bàbá olówó jọ ràn yín lọ́wọ́ ẹ àwọn kẹkẹ wà kí ní kan fún ẹgbẹ́ ẹlọsì ẹ máa rí kọńtrakì gbà. eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ làwọn sàbí ànábì Muhammad sọlá àtẹlẹ nàgbà ayà yìí wọn ti torí rẹ̀ dẹgbẹ kankan lẹ wọn ti torí rẹ̀ dẹgbẹ kankan tọ ọ wà nínú adé etí mọ́mú Muslim gbà wá ọba ọ̀dọ̀ Abu Hurairah lọ́bí ẹ̀ lọ́wọ́ àná ohun tó fi hàn wá pé yìí sàn kan ni wọ́n mọ̀ pé lọ sí ìdíje dáadáa fún ọmọ ilé yẹn ìdìnnà sáì dáa torí láwùjọ ẹ màmá yẹn gbogbo ìgbà níta ẹ máa ti wáàdì kìí ṣe òmìnira ìwọ náà ọba jẹ mẹkù wáàdì ọdọ ọ̀ràn lórí rẹ ọba jẹ káfíńtà ìpinnu lọ síbi dáadáa ìléyìn ìdìnnà táyìdá ọ̀ràn yẹn ló jẹ lórí rẹ kìí ṣe pé ẹ nàmbà kẹta ọ̀ràn yẹn wáàdì lórí gbogbo ọ̀ràn yẹn ni tọ táwọn bá wá sáà lè pè yẹn lọ síbi kó sọ́dà bẹ́ẹ̀ èèyàn dá èèyàn sì fún un dáadáa àlìmọ́ fún kẹ̀kẹ́ ní àyíkánu tó ṣe ràn wọ́n ní kò burú àyíká yẹn lọ síbi dáadáa nítorí tó ọba tó yẹn lọ síbi dáadáa di méjì tó ọba tó yẹn lọ síbi dáadáa ó dín kan torí nǹkan méjì ń fẹ́ kí wọ́n tó àìwá dá òpin kọ́ ọmọkùnrin yẹn lọ síbi dáadáa. dídá kò sì pín kọ́ ọmọkùnrin yẹn lọ síbi dáadáa pé nígbà tí wọ́n ti dá kò burú pín yẹn yóò kó sílẹ̀ rárá. torí de ní anábìyẹ sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbò àdìgbò sílẹ̀ wọ́n ní máa ń rọ àmì nǹkan mọ̀ nkẹ́rán pẹ̀lú yọkọ̀ yẹ òbí ẹ̀ nínú àdìgbà àbúkọ̀ rẹ̀ yà òbí ọlọ́ọ̀ wọn ní gbogbo ẹni tó bá rí ìbàjẹ́ kan nù yín o kó yà fi ọwọ́ rẹ̀ kíákíá kó fi tún ṣe bẹ́ẹ̀ bá rí ìbàjẹ́ kan ẹ gbọ́dọ̀ lọ lára ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fi lára balẹ̀ kíákíá ẹ tètè yí padà kẹfọ yí padà. fẹ ilẹ̀ mi sọ́tẹ̀ tí ẹni tó rí ọba ní agbára láti fọwọ́ yí padà torí kì í ṣe gbogbo àìdá ní kálukú wọ́n lágbára láti fọwọ́ yí padà kì í ṣe gbogbo àìdá tá a bá rí ẹnikẹ́ni tí ń ṣe ní gbogbo ẹnì kọ̀ọ̀kan lè fọwọ́ yí padà tó ní dọ́rùn. Islam ti dá a pọ̀ jù ẹ wá kébi táwọn ẹbí dákẹ́ sí nìyí wípé gbogbo ẹ tó bá rà ẹ̀dá ní kọ́kọ́ yí padà ìlú ó ti dàrú ti pẹ́ sí. ìlú òtù dàrú ṣùgbọ́n wọ́n ti ta ẹ̀jẹ̀ lẹ̀ pọ̀ tòṣùgbọ́n wọn ní gbogbo ẹni tó bá rí àìdánù yín gbogbo ẹni sí ọ̀ka ìgbòho wa tó bá rí àìdánù yín kọ́kọ́wọ́ rẹ̀ yí padà eléyìí dá lórí pé tó ọba fọwọ́ yí padà kò ní bí àìdá tó burú jùlọ. torí nínú òfin yíyí àìdá padà nínú òfin ṣẹ̀ríà òun náà ni pé aláyẹ̀ntújà àn ìnkárikàl mùnkárà mùnkárùn akbar. àyíká tó burú ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ lára kíkọ̀tọ̀ fẹ́ kọ àyíká yẹn ní kó ọ̀gbọ́dọ̀ kọ àyíká gba ọ̀nà tí ó ti bí àyíká tó burú délé lọ. nítorí pé ìsìláàmù wá láti kó gbogbo bàjẹ́ kúrò lókè pẹ̀ tọ́ba ṣe ṣe tí ọba ti ṣe é ṣe kó dínkù débi pápẹ ápẹ tó tó kẹ síbàjẹ́ lò kò síbàjẹ́ láwùjọ. sòṣùgbọ́n nígbà tí ọ̀kan wa fẹ́ ṣe àtúnṣe àìjá lọ́nà tọ́gbà bí àìjá tó burú jù ẹ dá kòkè láti ọ̀. ó dàbí ẹni tí ọlọ́mú ìgbẹ́ tí wọ́n fi fọ̀tọ̀. èwo ló burú jù ìgbẹ́ burú jù sọ́lọ̀ bó tilẹ̀ jẹ́ pípọ̀ sọ pé yẹn tún pítọ̀ náà fọ̀gbẹ́ àwọn amúgbẹ̀ òfin pọ̀tọ̀ pété alọ́ àtọ̀ sásọ yìí òbúrò ẹ̀ bá gbé pò àwọn agbé pò ó sì ń bu bẹ́ẹ̀nù rẹ̀ òfin fọ̀ tó mọ́nu lẹ́yìn kọ́ sọ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ó ti gbogbo làákàyè bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ ọmọ bó ti ṣe máa ṣùgbọ́n náà tó gbà láti fẹ́ kọ ìbàjẹ́ yẹn ó fi ìbàjẹ́ tó le lákèjú ẹ̀ àwọn èèyàn wọ́n rí pé ẹnìkan kì í sin lọ kì í sin lọ rárá ó sì já síwájú fún wa láwùjọ so nǹkan tí wọ́n á fa gbogbo èèyàn pọ̀ níbi tí wọ́n á ti wá jókòó yìí. bàbá tí èkpé òun náà wá wá ọ̀rọ̀ tó ń sìn sọ islam náà bàbá náà wá wá àbí lápèjúwe kèétí kí irun ti pẹ́ sílẹ̀ ń tẹ̀ àbí ti pẹ́ ọwọ́ àwa ń jọ kàn án. ẹni tí èsì kírun ti pẹ́ ẹwà wa ní kíláàsì jọ. ìyẹn wá fẹ́ kọ àìmọ̀ wá mọ́síláṣí déédéé òun fún bàbá mi. ẹ̀dá fún ṣé lójú gbogbo jẹ̀mátù náà ló fi yẹ ká dìde. àkọ́kọ́ nù ọwọ́ àtìdé lójú gbogbo jẹ̀mátù o tún wá sí o tún lọ o tún lọ o tún lọ o wá déwájú ẹ nígbà tó wá déwájú ẹ ọwọ́ afọwọ́ lọ mú torí máa ń rọ àmì nǹkan mọ nǹkan ẹ̀yìn pẹ̀lú ọfẹ ọwọ́ tí ń fún ọ bó ti lọ pé pẹ̀lú ọfẹ yóò hó bìyẹn ti kọ wọ́ọ̀dù ti tún ṣe nígbà tó wá lọ ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ lọ bàbá ń bàbá mu pèsè òní lọ wá parí ìkòsí. tó ń bọ̀ wá mọ́sálásí tó ọ bá tún dán wí ẹ̀wò tó ọ̀ wá mọ́sálásí. a tó wúlò kò lóru tẹnudọ́ ìpìlẹ̀ mẹ́rin wọ́n kọ́kọ́ palẹ̀ ọmọ mọ́ ìbàjẹ́ bí àdìbàjẹ́ èdè nàmbà wán ẹ̀ṣẹ́jì àtà ìsì máa wá mọ́sálásí wa tó pẹ́ lòdì bí a mọ̀ bí àwọn tẹ́rọ́rìsì. wọ́n ti gbàlú kòkòrò gbogbo mọ́tíláṣí fún òsì nígbà tó pálá tẹ̀lé wọ́n bá ti gbogbo mọ́tíláṣí ẹ dákun ẹni tí ń kírun tẹ́lẹ̀ <laughs> ṣé olórí irun kí má kò ní rí kí má torí ẹ tí ẹ bá fa àwọn ọ̀dọ́ ọ̀lẹ̀ kí ẹ tó bá wù lọ́kùn ọmọ ẹ̀sìn wọ́n dà lóru tẹ́lá sì dàrú tán ẹlòmíì lè sá gba kóńgò lọ èmi ọ̀sà gbàgbọ́ra gàbíìlì àwọn bàbá bàbá tó wọ́n tẹ bírèkì wọn tí ọ̀bá tẹ àwọn wọn kù. sórí ẹ̀lú ti jẹ́ pé kí ọ̀gbẹ́ sì yé kò sí nǹkan tó tó dáa tó kò sí nǹkan tó dáa tó. ṣé mo pé n tó ṣẹlẹ̀ ní Egypt nù n tó ṣẹlẹ̀ ní Egypt nù ẹ máa gbọ́ pé wọ́n lo òfin kan níbẹ̀ law of emergency wọ́n ti ń lò láti bàtà ti pa annual dáadáa nítorí wọ́n fẹ́ kọ ìbàjẹ́ wọ́n fẹ́ fọwọ́ kọ bàjẹ́ wọ́n wá kọ ìbàjẹ́ lọ́nà tí bàjẹ́ ti bí bàjẹ́ tó tún lè ju eléyìí lọ torí ní tì nígbà náà sadat sadat ìtẹ́jú lórí tí mubarak yóò tó ju lórí nítorí ogún ọdún sẹ́yìn ìdúgbò ẹ̀ lọ bàbá yẹn òun lọ lọ sign agreement pẹ̀lú àwọn Israẹli fẹ́ẹ́ fi gba sí náà padà lọ́wọ́ àwọn Israẹli bàbá yẹn ń fara mi àwọn ẹlẹ́sìn gbẹdọ àti ẹsìn kí wọn sọ sẹ́wọ̀n ni so irú rẹ ni wọn fi pàṣẹ kókó ògùn kankan tó àwọn ọ̀dọ́ táwọn wá fẹ́rẹ̀ àwọn wá fẹ́ yí situation yẹn padà tẹsí ma pé ẹ̀jẹ̀ tọ̀dọ̀ ọmọ ẹrù ni àwọn fẹ́ yí padà wọn gbà mọ̀ràn lọ́dọ̀ àwọn àgbàlagbà so àwọn àwọn òkú bọ́bá bàjẹ́ àtúká kò sí wàhálà ṣùgbọ́n kan ní wọn ṣe jẹ́ pé ọ wà nù àwọn sọ́jà bó sì wọ nù àwọn sọ́jà yẹn kò ní wọn sá lò wọn ṣe irú national day ní Egypt so gbogbo àwọn sójà wọn parí wọn máàkì níwájú olórí orílẹ̀-èdè anwar sadat wọn máàkì níwájú ẹ wọn náà tó náà tó ń wò wọn mọkùnrin dáwé ti gbé màánu tó ti déwájú olórí orílẹ̀-èdè torí máa ra àmì nǹkan mọ̀nkárá nìyí pẹ̀lú ọ̀rẹ́ yìí bí ẹ̀ sẹ́yìn ìbátan gbé bá ti déwájú rẹ̀ ọbẹ̀rẹ̀ sí ìjà ọ̀tá àmọ́ àkójọ gbẹ́jọ́ ìlú lórí orílẹ̀-èdè kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kété bí wọ́n mú náà wọ́n pa àtúkọ́ ti kọ́ lẹ́yìn ọmọkùnrin olórí orílẹ̀-èdè ọparí tó bu adùn bí ogún ọdún wọn lò law of emergency law of emergency ni láì sí ẹni ẹ̀ǹkwari wọ́n lè lọ palẹ̀ ìyàmọ́ lé ẹ̀ ọwọ́ kò ní ọ̀rùnmá wọ́n lè mú ọ. tọ́ba lọ kí wọn kàti márùn títí tó ní tó ń kí wọn kàti márùn lójúmọ́ ní kí tọ́ǹdọ̀ tọ́ǹbọ̀ tọ́ǹdọ̀ mọ́tíláṣí tọ́ǹ padà ní tọ́ǹdọ̀ tọ́ǹbọ̀ wọ́n ti lọ pẹ̀lú ọ̀rùnmá o lè o lè jẹ́ ẹni tí wọ́n mú àtẹ̀rẹ̀ kan. ẹ dáadáa wá ní kíkọ̀ tí wọ́n kọ kínní òun bí ní ìṣàbá ìdá àìdá ńlá wọn láàbù ọwọ́ amú pẹ̀lú tó fẹ́ fẹ́sì ní ìsìn kọ́ máa rìn tìfura tìfura ó mú kẹ́ni tí ọ̀fẹ́ yọ̀ dára ó yọ̀ dára ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà bí ọ̀daràn nítorí kí ìjọba ọmọ bàbá lè ká ìṣe tó takò ẹsẹ̀ rẹ̀ nítorí kí ọmọ bàbá èèyàn tó dú burúkẹ́lẹ̀ àbẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yin mú iye èèyàn tó fẹ́ fẹ́ tuntun bẹ lẹ́wọ̀n ní mísírà ni ṣèjẹ́jẹ́ tòǹtòrí ẹ̀ èèyàn wọn ti tẹ lómi kọgbọn ẹtún náà sì kọ wa lẹkọọ àmọ́ ní tó kọlọ rẹ bá ti kú kò ní yé wọn ni wọn rọ àmì kò mọ nǹkan pẹlẹwẹ yẹ òwe ẹ gbogbo ẹnikẹ́ni ní tó bá rí ìbàjẹ́ kọ́kọ́ rẹ tọ̀sí ìyẹn tí nǹkan yẹn máa ń bẹ lábẹ́ àrọ́wọ́tó kó lè fọwọ́ tọ̀sí tí n tó sì fẹ́ tún ṣe ọ̀nà tó fẹ́ gbà fọwọ́ tọ̀sí kò ní bí aburú tó ju eléyìí lọ torí tí ọba ti fi kọsẹ́ni tó wù nù wa kókó bẹ́ẹ̀ láàrin wa láwùjọ wa ẹni tí ọmọ igbó sọdún egun àbí bẹ́ẹ̀ kọ́ ni àtẹ̀tí ìgbà tó mùsùlùmí gbogbo mùsùlùmí ọ̀fẹ́ ọdún egun kan ọdún ọ̀sà ọdún ẹ̀bọ gbogbo mùsùlùmí kò sì fẹ́ rí ìwọ́n sì pé wípé bọ́yá ìwọ́n sọdún òru kí ni a fẹ́ ti ṣe sòṣùgbọ́n tí ìyẹn bá fi pọ̀ ìbàjẹ́ ìyẹn pọ̀ ìbàjẹ́ lọ́nà tí òfin ní bíbàjẹ́ tuntun burú jù nítorí tí ọba ẹ̀kọ́ ẹ̀kọ́ wọ́n yí padà kó ti jà fẹ́ para ní kẹ́sì kínní kọ́ ìjọba òkúta àtẹ́sí lọ́mọ́fúlásì àtẹ́sí sòrò gan àwọn báńkì gbogbo ẹ̀ nìsín ẹ máa fi òrùn lé tẹmọ pé ìjọba wà kókó sọ ẹ̀mí àti dúkìá àwọn èèyàn yìí ẹgbà tó máa dúpá sí sọ̀rọ̀ àwọn dọ̀tà ara kí kálukú gbé bọ́ ibi òní ń bọ̀ wọn náà yìí ń bọ̀ ìjọba gbọ́dọ̀ wà yẹn èèyàn máa ń mú ọ̀nà tí èèyàn ti bá téèyàn fi yí àìdá padà láìdá òfin ní bí àìdá tó burú jù lápèjúwe nílùú kan wọn ní kinní kan wọn ló gun ọ̀jà lù kinní kan tí wọ́n ní òòsà ní nípìnlẹ̀ rẹ̀ ẹbọ ni àyè ẹbọ ni wọn kọ ilé téèyàn lè gbé tọ kò sẹ́ni tó wù ká kó sàn bẹ láàrin ìlú òru bóyá òòsà tó di oore náà nù tí gbogbo ẹ ṣá nígbà tó kù kú àbẹ́rẹ́ ìfẹ́ kó sọ bẹ́ẹ̀ lù yìí ẹ̀yìn ọ̀fẹ́ ẹ̀ amẹ́tẹ́ máa bẹ́ yí nǹkan padà yíṣà ti dé lóru lọ́wọ́ ayé àfin lọ́wọ́ lọ́mọ kóhó lọ́mọ lọ́fọ́ àbí kọ́ ọmọ ọmọ wa tirẹ́là rẹ tó kọ́ ọmọ bó ti rìbáàsì ní lọ́kàn sí bò ó sẹ́wọ̀n péré eléyìí sẹ́wọ̀n ti sẹ́wọ̀n kọ́kọ́ wọ́yì nǹkan padà ni àmọ́ yí padà lọ́nà tábúrò òbíjú aburútọ́ ga jù sẹ́wọ̀n pé ibi tọ́wà ní wọn bá sọ fún yẹ̀yẹ̀ ò lè rí ìlú náà àbí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n nígbà tí ìwọ bá ti lọ́ àlọ́ ṣe báwọn wọn wà kúkú sọ wọn ní kí n ka táwọn ọlù kan bẹ lẹba bẹ wọn kúkú sọ gbogbo táwọn ọlù yẹn di ogun òde kí ni ogun ọjà ló pé yẹ ẹni tó bá ní kí n láti ń kọ láti hàn torí mọ́tò láti hàn lù àbí ọ̀hàn ọ̀hàn àbí ọ̀hàn sọ́ọ̀tì hàn àbí ọ̀hàn àkókò ọjà ló náà gba gbogbo àrí táwọn ọlù ṣe òbí àfurutọ́ ga àbọ̀ òbá àfurutọ́ ga ẹ̀ńtẹ́kẹ́ yóò kàn máa wò pé ẹ ah, ilẹ̀ yẹn afá ti gán ó ti ẹsẹ̀ kékeré pé padà lè bàbá rẹ̀ kọ́kọ́ ọlọ́gbọ́n nítorí pé ẹni tí ọba lágbọ́ yìí yóò lọ sí aburú tó pọ̀ ju aburú tó ti wà lọ ni tó àwọn ẹgbẹ́ ẹ̀sìn rí tẹ́ǹpé ń dùlù kẹ́rin ní wọ́n ti tútù wọ́n gọ̀ wọ́n gọ̀ torí kí nǹkan ọmọ bàjẹ́ ti wọ́n ti bàjẹ́ lọ yìí torí ẹ̀rọ ti jẹ́ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ sọ̀mù kì í bàjẹ́ anabi wa sallallahu alaihi wasallam títí táwọn ẹni fi lọ Madina tó fi wà Mẹ́kà tó fi ṣe gbogbo ọdún tó ṣe Mẹ́kà táwọn ẹni fi lọ Madina tó fi ṣe gbogbo ọdún tó ṣe Madina ṣé ẹ̀yin ọmọ yóò ṣàtì ń bẹ náà àyíká Kaaba ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta ọ̀tá lọ́wọ́ àláyíká Kaaba sáà bí òsì ìyànjú ń dọ̀kan rí wípé ẹja fọ́ wọn kó tó di pé kùdà tẹ̀ lọ́wọ́. tó sẹ́wọ̀n kó tó wá sáà bí là ń tẹ̀lé lódodo tọ́lá àdìsílẹ̀ káàmà sáré lẹ́yìn kọ́pọ́n. ńjọ́ sáà bí tó di pé wọ́n gba mọ́tà padà kúrò lọ́wọ́ àwọn kèfèrí nànà bí wọ́n á mú pọ̀pá tó wà lọ́wọ́ wọn ò ní nà tó sàkàrà àdúgbò sùn yóò sì fọ́ dànù kọ́kọ́lù jẹ́ alḥàkù wọ́n sọ fún wọn kó dodo dé lónìí ìbàjẹ́ sí bàjẹ́ torí pé ìbàjẹ́ ń tọ́ bàjẹ́ náà àmọ́ tó tó dìgbà yín kọ́ tànẹ́bì sáàyè ẹ lọ tó tòṣà tó wà láyé kàkàbà lànẹ́bì orí kalẹ̀ tó tó fi hijira tó ń fi lọ kó nǹkan ló ẹran kan dà lánàbì lórí bí sọlá àlùfẹ́lẹ̀ sáàtì kì í mọ̀ ìyá ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ ànábì ló mẹ́sìn wa kọ́ à máa lò ká máa tẹ̀lé báyìí níbi tọ́lọ̀ ti rán ti ṣe lò bó ti ṣe tẹ̀lé èsì pé ká tàn wá gidi hàn ká mọ wá ṣe nǹkan yẹn bí afọ́jú lọ́nà tó fi jẹ́ pé àpòkù àpòkù gba ìsìlámù náà jẹ. torí ẹ lóòótọ́ o máa ra àmì nǹkan mọ̀nkárà pẹ̀lú ọ̀rọ̀ yìí rò bí ẹ̀dẹ̀ gbogbo ẹni tó bá rí bàjẹ́ ní kọ́ fọwọ́ tún ṣe ṣùgbọ́n àwọn òfin fún rọ̀mọ́ tó láti kakọ́ báwo ni ẹ ti fẹ́ sọ báyẹn tẹ̀bí àlọ́wọ́ wa fún jihad ẹ fún jihad máa dín yẹn àlọ́wọ́ wa. ọ̀dà nísìnyí màrúwá àmì nǹkan pẹ̀lú omi yìí rò bìyẹn dé anábì ọ̀sán lọ́wọ́ àti nàá tó sọ bẹ́ẹ̀ náà ló ti sọ pé fẹ́ ìlànìyàn sọ́fẹ̀ ní ọ̀bá lágbára àti fọwọ́ yí padà kọ́ nítorí pé kàtígórì ni àwọn kàtígórì lẹni tí ń kàtígórì ní ìsìn tọ́ba máa mú kòkókò sẹ́nìkan tẹ̀ tọ́ba mú kòkókò tó ní wọ́n tẹ sórí àga tó fẹ́ tẹ gbà fún ẹ̀ lápò tọ́ nàdà àbí ọ̀nàdà ọ̀nàdà torí pé inú sí ọba oná nìkan jẹ́ adájọ́ inú sẹ́ẹ̀ rẹ̀ náà nìkan jẹ́ ọjọ́ dákó tó mu sẹ́ tọ ìwé yìí sọba èdè baálẹ̀ wọ́n jàmọ̀ kẹkẹ láàmú halẹ̀ lẹ́kẹ̀mí ẹ̀rọ ẹnìkan sẹ̀ ọwọ́ ẹni ọmọ wa àwọn náà ti lọ mú wa ẹ ẹ ẹ ẹ fà kọjá wọn ti fà wọn abẹ́rẹ́ ti jọgba sẹ́ni ẹlẹ́ni la ẹ dákun torí sọlọ tọ́ba kú ọ̀pá yẹn àbọ̀ ọ̀pá yẹn ọ̀pá yẹn àmọ́ tí wọ́n fọ́ ọba ló pa yẹn bẹ́ẹ̀ ọba tó níjọba lọ́wọ́ òun ló ná yẹn torí pé yẹn ṣẹ̀ ó ní kí wọ́n ná yẹn lẹ́gbàá fífi èèyàn wá kú bẹ́ẹ̀ kí lọ́pàá òfin wọn máa kọ́ pariwo wọn. ẹ̀rí lọ́dún náà tí ọba yẹn kẹ́ lọ́pàá yẹn ọ̀bẹ̀dẹ̀ torí gbòógì lọ́pàá. ní ìsìnkẹ́ yẹn kọ́kàn múra rẹ̀ wá tó ní ẹ̀dá ẹ̀ múnkà ni àbí múnkà múnkà ni ìbàjẹ́ ọwọ́ ni ẹ̀dá káwá ni ẹgbẹ́ bẹ́ńkì jáde ọmọ tẹ́lẹ̀ ẹ̀yin bẹ̀ wá ṣe ziyara lẹ́ bá bá wa jì balẹ̀ ṣé kò sí nǹkan ọmọlẹ́kẹ́ olùsọ́tẹ̀ ni ní o mm, ó ṣe jì náà ni àwọn àna tẹ́lẹ̀ tó kí á owó lọ àbá bẹ́ẹ̀ o lóòótọ́ ẹni tó bá ṣe náà ká nà àwọn bébí àwọn kan wà kàn kóra àwọn jọ ń kọ́ náà kan ìgbé dọ́wọ́lá eré ìsìlámíyà dọ́wọ́lá ìsìlámíyà bá wọ́n kàn wá kọ́ náà kan ní o wọ́n á sọ àwọn tó bá ti zìnà ẹ̀mú wọn wá wọ́n pẹ̀ ní kí wọ́n pa wọ́n lu ẹni tí wọ́n lù bàjẹ́ ìṣẹ̀lẹ̀ ìsìlámíyà náà kàlà torí ìgbà tí ó bá ti ọ̀ràn kálukú wọn ló ti pè é lẹ́jọ́ torí de eléyìí èèyàn gbọ́dọ̀ kíyèsí àgbàdo yẹn àmọ́ mi ìyẹn tẹ àhà tẹsẹsẹ fún wa máa fi ẹtí bá sọ̀rọ̀ kọgbọ ẹfojú bá sọ̀rọ̀ kọgbọ ẹtúfẹnu bá sọ̀rọ̀ kọgbọ mọ ìgbà wa èsì ẹgbà fún wa fà fẹnu kọ máa ń yìn àbí tàbí alẹ́ sọ̀rọ̀ gbàyìn bá lọ́dọ̀ rẹ̀ kẹ́tí ò máa ń yìn o bí ká lù papọ̀ o torí tẹ bá lu ọmọ pa àtìsí kan wá tó ní lẹ́yìn kan tó lè wà nílùú wà lẹ́dẹ̀ àní pa bàbá àní pa nítorí pé láti fi gbẹ̀sán pípa ọ̀pọ̀ mọ́ rẹ̀ ṣùgbọ́n àti sìn kò fẹsẹ̀ rìn lẹ̀ apá kan náà olùmọ̀ wa lò ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ìtọ́jọ́gba ní gbogbo bí bàbá bá pọ̀ mọ́ rẹ̀ wọ́n pọ̀ mọ́ rẹ̀ mọ́ lọ pọ̀ mọ́ kò sí torí pé wọ́n lo bí ọ́ pa á lọ́wọ́ sọ̀rọ̀ káwọn ẹlòmíì tí wọ́n ti bí wọn ní ibi ìsọ̀rọ̀ kẹfẹ́ rí lẹ́nu bọ́ba kú kókú bọ́ba kú kókú báwo ọmọ rẹ nì àmàna tọ́lọ̀ ń bí ọ léèrè pa rẹ̀ níjọ́ pé dàgbé yá bẹ́ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ẹrú ẹrú jẹ́ ẹni tọ́ba tẹ̀ kò burúkú ẹ̀ fọwọ́ báwí ìyàwó yìí kò burúkú ẹ̀ fọwọ́ báwí nítorí bọ́lọ̀ ní kẹ̀sì fún wa tí wọ́n bá gbọ́ ẹ̀jìnà tí wọ́n ní bó sọ wọ́n gbọ́ fọ́gbẹ̀rẹ̀ bò wọ́n ẹsẹ̀ gbà fún un ẹ gbà wọn yorùbá mi ẹ nà wọn ẹ nà wọn àwọn olùmọ̀ọ́nì kéde kò bó kò kéde pàtà bí kẹsàn kó etí aṣọ yín báyìí kẹ wá wo ibi tí tí ò ṣe é dùn tí ò sí nílé ibi tí ẹran wà lára rẹ̀ kẹ wá fi gbà má tún ṣe bẹ́ẹ̀ náà. tọ eléyìí sẹ́nu ìfọwọ́ba wíwọ̀n ìgbà míì èèyàn lè fọwọ́ tún nǹkan ṣe níṣẹ́ nìkan lọ kọ̀kọ́ kúkọ̀ ó ní yọ̀sán àlòkù máa ń fi sànáàdì wàlárùbí kò lẹ́yọ̀ omi wọ́wọ́ fi ṣá wọ́n lọ kọ́ sára fọ́tò Ibrahim yá wọ́n sọ̀dọ̀ lọ ìgbé gbogbo ẹ̀tọ́ wà sọ́mà àtìlẹ́ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ tẹ̀wọ̀n tó sẹ́yìn bá rí ńlá ni àtúnṣe rẹ̀ ní kẹ̀kẹ́ wọ́dà kẹ́ parí kẹ́ parí eléyìí burú so eléyìí abẹ́ni kan sọ pé láàyè ìlà nyàd báwọn kan tó ti lọ kọ̀kọ́ kíkọ̀ báwọn wípé kò sọ́ba kan tó tó láti òdodo jọ́sí kan àti ìyá ẹ̀kọ́ ìwé eléyìí ẹ̀yàn parẹ́ ẹ̀fọ́ wọ́n tún ṣe ni. màrúwá àmì kò mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí kò rí ẹ̀dẹ̀ wọ́n kọ́ síbi tí wọ́n ti ń tẹ ẹran pé ẹran màálù àti ewúrẹ́ là ń tà ẹ̀yin sì mọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ máa ń tà ẹ wàá rọra pa màálù àti ewúrẹ́ rẹ ẹ wàá kọ́ síbẹ̀ pé ẹlẹ́dẹ̀ àtọ̀ra rẹ̀ sódà táwọn mùsùlùmí òfìrí àwọn òfìta ẹ̀ ń fọwọ́ tún sí ni. màrúwá àmínkùn mùnkárán pẹ̀lú ọ̀rọ̀ yìí rò lè tọwọ́ bá ti tún sí ẹ̀ fọwọ́ tún sí i àmọ́ pẹ̀lú mẹ́jẹ mẹ́mọ̀ sọ gbogbo gbà pé kò ní bí ìbàjẹ́ tó tù bàjẹ́ tẹ fẹ́ kọ̀ yẹn lọ. nísìnyí bàbá èèyàn so kinní kan mẹ́nu ọ̀nà alẹ́ bóyá tíra kan ni bóyá ó lè dòní ó sì lè jẹ́ wo ó lè jẹ́ gbálẹ̀ ó lè jẹ́ ọmọ odó èèyàn gbọ́dọ̀ ní fẹ́kọ̀ fẹ́tì kò yẹ kó wà nítorí pé ìpè lànà bí stefan tó máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní mọ̀nà àyílá pàṣẹ ní mẹ́tẹ́n sọ́dá ẹ̀sẹ̀ mọ́lá ọ̀la gbogbo ẹni tó bá so kankan rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ má fi àbùkátà rẹ̀ nínú àdéhùn mi anábìsọ̀lá àṣìlá sọ wípé ṣíṣe bẹ́ẹ̀ ṣẹ̀bọ̀ sọ́lọ̀ ni ìnà rúkà wọ́n ti wàlẹ́dá ṣìn wípé ọ̀pọ̀ sáma kògìlì àpọ̀tẹ́ àti gbogbo táǹsù rọ̀ táǹsù kọ́ àti ògùn tọkọ ti kíyàwó lè fẹ́ràn rẹ̀ àti kíyàwó ti kọ́kọ́ lè fẹ́ràn rẹ̀ anáàdì ní gbogbo ìtẹ́bọ̀ sọ́lọ̀ tó gbogbo apátákò sẹ́ni tí ń fẹ́ àìdá yẹn kọ́ tẹ̀lé lásán tí èèyàn kàn sí ilé lásán èèyàn kàn lọ mọ ọbẹ èèyàn má da èèyàn má já gbogbo kínní ìdálẹ ike mọ kánú kìtàbù tẹwéé tí gbogbo ẹjọ bá ti bẹ́ẹ̀ ládá ńlá ń bẹ fún láṣẹ ládá ńlá ń bẹ fún ṣùgbọ́n tí kò ní bí àìdá tó ju bẹ́ẹ̀ lọ ní torí pé ìgbà míì tẹ bá ṣàlàyé fẹ́ni tí ń sa ìdá tó náà má ìdá tí ń bẹnu tó ṣe ìgbà míì fún ara rẹ̀ ní ọjà dà tó sì ní sèmi mọ ètò túmọ̀ sí pé ńgbà míì lẹ́kùú káfẹ́nu tún ṣe àti ìlówó táǹfì ń lọ sídìí ọwọ́ tó ga jù. torí pé sábà ti fojú kọ́ńtẹ́mù àwọn èèyàn pé kò ní gbọ́ kò ní gbà kò sì tì bá sọ́wọ́. ṣòbó ló ti máa ń tọ́pamọ́ nítorí lọ́ọ́ ẹ̀kọ́ sọ́wọ́ kó òwò báyà wọ́n gbọ́ wọ́n gbà. tọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ yẹn tọ́já kìíní kékeré báyìí tí bàbá rẹ̀ fi sẹ́nu ọ̀nà ìgbà tí ọ̀sán láyé fún wọn tó bàbá wa kúkú lọ gbé ètò ìrẹ́ ti ràgàjì wa nítorí pé ìbàjẹ́ bí tó ṣe kí ni tó tún ju eléyìí lọ bàbá rẹ̀ ti lé bí sọ̀rọ̀ tẹ́lẹ̀ lójú àwọn èèyàn tó máa ń sì gbóhùn pé nǹkan kọ́kè àmọ́ ní ìsìn ọ̀nà sọ pé à òun sóògùn lójú méjèèjì torí délé ìwọ fúnra rẹ̀ iná ló bí kí ìbàjẹ́ kékeré kó di kí ni ìbàjẹ́ ńlá. sọ ilẹ̀ ní ọ̀sọ́fẹ̀ téèyàn bá lágbára láti fi ọwọ́ yí padà tọ́bìlì dáhàlẹ̀ téèyàn bá hàn yí padà. ọ̀rọ̀ ẹgbẹ́ mi ti ń ṣe ìbàjẹ́ sọ̀rọ̀ àmọ́ pẹ̀lú àníyàn kọ́lọ̀ ń dákun jẹ́ ọgbọ́kọ́ gbà ẹni tó bá fẹ́ gbìyànjú ti dáadáa ẹ̀yin òní sọ báwọn ọ̀dọ́ ọlọ́run jí wọn gbọ́ wọn má gbà wọn lè wọ náà á àwọn òbí là ẹni tó bá rí bẹ́ẹ̀ kò yẹ kọ́ máa pè yẹn lọ síbi sọlọ ẹ dákun kí láǹfààní sẹ́yìn fẹ́ mú nù káwọn èèyàn wọ náà ìdùnnú gbogbo aná ní kí gbogbo ọ̀dọ̀ àlùjẹ́nà ọlọ́run dàpọ̀ sí wa lọ́mọ àlùjẹ́nà torí délé ahẹ́tọ́ wa lẹ̀ ló fi wá fọ́ o gbèsè pé ẹ rí ti ń bẹ́ẹ̀ mẹ́rin kọ́ máa náà ní la torí tí wọ́n bá ti lé sọ bẹ́ẹ̀ wọ́n láàbí wọn nígbà wọn nígbà wọ́n sì sọ fún ọ pé tí wọ́n bá ti bàbá rẹ lọ́ba àlùjẹ́nà àwọn ọ̀fẹ́ sòtẹ́ lọ fún wọn sàdédé sọ bẹ́ẹ̀ ìwọ lọ fà á. tọ gbàtọ́ lọ rán níbi Musa ọmọ Imran àti Haruna ọmọ ẹ̀yà rẹ̀ àwọn lọ́kùnkà jùlọ ayé gbà náà ní dáadáa ọlọ́run náà wọ́n sẹ́ni tó burú jùlọ ayé gbà náà láì dá Fìràwọ̀ tó ti bí Fìràwọ̀ náà ti dé òǹkà pátágbá nínú àwọn olórí ibú tí musa àti haruna ti fi ọ̀gá pátágbá nínú àwọn olórí nígbà náà kí lọ́nà sọ fún wa. fàkúwòlá lẹ́hùn kọ́wòlẹ́ ńlẹ́yìnà làálẹ̀hùn yẹ́sẹ̀lẹ̀ kẹwò àwòyẹ ṣá. tẹ́ ẹ bá dọ̀dọ̀ fìràwọ̀nà ọ̀rọ̀ tó ń lẹ̀ ní kí ẹ bá sọ. ẹ má jáde mọ́ ẹ má hamọ́ subhanallah kí ló dé ọlọ́run ti mọ̀ pé kò ní gbọ́ kò ní gbà láyé láti ráyè tí wọ́n fi sínú náà ọlọ́run ti kọ́ fún tó dáa àmẹ́kọ̀ọ́ ńbẹ́ńbẹ́ ìwọ náà sọ fẹ́ pé èèyàn lọ sí jẹ́ sùn ọlọ́ tó a jẹ iye owó tí kọ́kọ́ fún yẹn tíkẹ́ẹ̀tì náná títí ẹ bá fẹ́ kí n pààrọ̀ rẹ̀ àjẹpẹ́ yíwà padà ìwọ ló ń fún yín ọlọ́ni ọ̀rọ̀ tó lẹ̀ ní pé bá sọ bóyá yóò ṣe ti ẹ̀rántí ọlọ́run àbí yóò ṣe ẹ̀páyà rẹ̀ ọlọ́run ti mọ̀ pé kò ní rántí òun kò ní páyà òun ó ti jọ tó kú bá dé torí ẹ̀ kásáré lé ìkẹ́kọ̀ọ́ àwọn ní ká bá yí padà ní òtún àti ká máa bú ìlú tọlọpọlọpọ nú àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ́ tí wọn ń pè yẹn lọ síbi ẹsìn Ọlọ́run tó bá fẹ́ pọ bàjẹ́ fún yàn pẹ̀lú ẹnu rẹ̀ yóò ti sọ̀rọ̀ ata burúkú tẹfẹ bí ẹ mú wa kápótó lù dáadáa tẹmẹ pé ẹ̀yin náà fẹ́ fi bàjẹ́ fi kọ ìbàjẹ́ torí de eléyìí báyìí akẹ́kọ̀ọ́ lẹ̀ torí ti àníyàn ti ẹni pé Ọlọ́run dákòjó fún ọgbọ fún ọgbà torí làwọn olùmọ̀ ọlọ́run dàpọ̀ jẹ́ ọgbọ́kọ́ gbà eléyìí gbọ́dọ̀ tí wàá náà nù kéńtéké èmi ti kọ́ tèmi àwọn ìgbà tó ti gbọ́ ọmọ tàbí kì fújà gómìnà ìdá ìdàmtẹ́nà fanáàrù fanáàrù fanáàrù lẹ́mi ti kìlọ̀ fún nígbà tó ti gbọ́ tọ́ ajẹ́ pé àwíjàre ó ti sẹ́lé lórí kò sí tó kù ju pé tọ́ bá kú kó sékè ni kọ́ wọná kó sì tún wọná kó tún wọná lọ sọ́dọ̀ adé sọ́dọ̀ adé torí pé àwọn tó pe bàbá ńlá tiwa tó bá dé bẹ́ẹ̀ wọ́n sọ fún wa àwọn ò ní jẹ́ mùsùlùmí wàláì àní jẹ́ mùsùlùmí torí pé tó bá yẹ pé wọ́n ti lè mọ́ wọn nù pé àní ẹ̀wọ́ dẹ́dẹ́ wọn ò ní gba so nítorí ẹ̀ sùúrù ẹni tí ń pè yẹn pẹ̀lú ahọ́tọ́lẹ̀ ni ó ti sábàbí tí ẹ̀kọ́ funfun fi máa jáde láti inú kòkò dúdú àmọ́ ńgbà tí àbá ti ní sùúrù ká ń sọ̀rọ̀ tọ́lẹ̀ ntọ́jáde ni pé àwọn èèyàn nígbà wọn nígbà torí ẹ̀ ló sì jẹ́ pé wọ́n ní tábà rẹ̀ ní ti ń sa ìdá àní sọ pé yá làánà sọlọ ìwé tó lọ làánà rẹ̀ á sọ pé yá rọ́kìmá sọlọ á ọlọ́wọ́ kẹ́ ọ yá sọfọ́rọ́ lọ́hùn lé wálé dẹ́ ìwé tó lọ forí jẹ́ àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ má bọ̀ nínú lọ́kọ̀ọ́kọ́ dùn pé a ah, ń sì ń sàdúrà fún bàbá àti màmá rẹ̀ pa tó ibẹ̀ lẹ́jọ́ àpè owó títẹ̀ sí ń jẹ ní ọ̀bá ṣe kọ́ ni yín máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ti sàdúrà fún bàbá àti màmá rẹ̀ yóò fẹ́ bí ní ó dùn ọ̀gá ẹni tó sàdúrà fún bàbá àti màmá torí wọn máa fẹ́ lè withdraw àdúrà ẹ̀yin ò sì ní withdraw rẹ̀ tó ẹ ṣe gẹ máa ronú tó dẹ̀ tó ọ̀wé lẹ́yìn náà ẹ láti mẹ́ torí di eléyìí báyìí tí àwọn àbá ti lè fọwọ́ yí padà kápọ́ ti second level ahàn ẹnìkan wá ní ìbáraẹni sọlá àṣìlá sọ pé ẹni tó ga jù nínú ṣùhàdá òkun mẹ́tì iná ẹlẹ́ni tó sọ pẹ̀lú ìmọ̀tò hapkin ẹ̀yìndà sọ̀tọ́ọ̀nì jáì ẹni tó sọ òdodo lọ́dọ̀ ọba alábòsí tí wọ́n á ti torí rẹ̀ pa bẹ́ẹ̀ ni ìbáraẹni sọlá àṣìlá sọ ọ̀nà àdéhùn ẹ̀gbọ́n rí ṣùgbọ́n sàábé mélòó lọ ọ̀rọ̀ inú tọ́wọ́ àfìlà tẹ̀mọ̀tà àmọ̀ tara àwọn sàábì kọ́kọ́ torí pé àwọn gbọ́ kìtàbọ̀ súnà yìí lórí àgbọ́yé àwọn sàábì nítorí pé lómi ní ìsìn kọ̀kọ̀ láti lọ tọ́jà yóò forí fi já ilé agbọ́n ẹ̀rọ tó gbogbo papọ̀ rẹ̀ ní òbí kókó so nítorí pé eléyìí kó tọ́lọ̀ rà ní ìṣúná àṣẹlẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé wọlọ́ọ̀wà wọlọ́ọ̀wà ti tira rẹ̀ bọ́ ipò àmọ́ tó lọ́n bá kọ́ pé ọ́ para rẹ̀ bẹ̀ wá sọ òdodo àmọ́ kìí ṣe pé ìwọ lọ́wọ́ àgbẹ̀ ẹ̀ńtọ́ mẹ́ẹ̀ ẹ̀ńtọ́ mẹ́ẹ̀ sẹ́wọ̀n fún gbogbo ẹjọ́ bá ṣe ọdún ìrọ̀kọ́ ni ó dùn mọ́ bẹ́ẹ̀ ni àjọ ẹ̀kọ́ ní sọ́ba tí a sọ bá gbọ́ ẹ̀yìn lórí kẹ́ à láàrínà so ó túmọ̀ sí pé ká sọ gbólóhùn dodo ọ̀nà ni ṣùgbọ́n ẹ̀ mọ̀ wò torí pé lè kó lè makọ́ni makọ́ni makọ́ni wọ́n lè kó lè makọ́ni rìgà gbogbo bí ká bá bára wa ó ní wọ́ọ̀rọ̀ fẹ́ ká sọ mbẹ́ gbogbo ọ̀rọ̀ tá a bá tí wọ́n á sọ ọ́ bẹ̀ ó lẹ́nu tọ́tọ́ sí. yéé ṣe gbogbo bí tó ti yẹ ká pariwo iná ìlú gbogbo yẹn ó ti pariwo tí ò ní fẹ́. àwọn èèyàn kan bẹ tẹ́kọ̀ tó máa ń pariwo tó ń jáde bẹ́ẹ̀ tó bí ẹnì kan náà tí ó sọ pé dákẹ́ mẹ́rin. àwọn kan sì ń bẹ pé tó bá ti fẹ́ pariwo wọ́n ti fi òwú di lẹ́nu pé tọ́wọ́ bá tọ́wọ́ bá rú. <laughs> eléyìí fi hàn gbogbo nǹkan ń fẹ́ kó ìlú jẹ́ káwọn tó pèpè lọ síbi ẹ̀sìn ọlọ́run fún ọ̀yẹ́gì. àdéhùn yìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu àwọn náà gba awé wa nínú sọ̀rọ̀ mùsùlùmí náà. wọ́n ní bí ọdún kan ọ̀kan nínú àwọn kòlẹ́fà òògùn ní Umayya ó ní òun fẹ́ yí báàdì ṣe máa ṣe kútúbà lẹ́yìn ìrún ayídì padà tí kò máa wáyé síwájú ká tó kírun yìí. tọ́ nígbà tó dé ọba fẹ́rẹ̀ kútùbà àhà ẹnìkan wá wà lẹ́gbẹ̀ẹ́ Abu Sa'id ní àwọn àtiwájú wa rere Abu Sa'id sáábẹ́ ni o ara wa ta ara rẹ̀ gbóná onítorí tó ṣe pàtàkì sínú anẹ́bí sọlá àti sílẹ̀ anẹ́bí. tọ́ Abu Sa'id lọ sọ̀rọ̀ nígbà tó rí pé khalifa khalifa ní báwo màtúrú pé khalifa ọ̀pọ̀ ọ̀pọ̀ gbà ó dìde ọ̀fẹ́ lọ́ba àbúté yìí wàá fàájókòó wọn àti torí wọn pé ẹ kọsọ fún pé ẹ afudọlu suhada yìí ó mà sí ẹni tó sọ kẹlẹ mọsọ hafẹn ẹnda sultani jẹ ẹ fún atara rẹ pa àbúrò yìí ti fọ pàjọ kò ní ó lò ti ṣe ńtọ́lọ̀ ń fẹ́ kó o sí ó ti tó báwọn kò ti jíṣẹ́ tí ẹ kọ́ ni kọ́ wá rí pé dájúdájú ń sọ ọkọ wọn fi jíṣẹ́. ń tún bàlẹ̀ mùsùlùmí àti làǹsọ̀ pé má rọ àmì nǹkan mọ̀ nǹkaran tàbí ọ̀gá yẹ ọ́ bí fàyè lẹ́nu yẹ sọ́tẹ̀ fàbí lè sàn fàyè lẹ́nu yẹ sọ́tẹ̀ fàbí kàlùbẹ̀ wàdàlíkà ọ̀bọ̀ àkùnbìnà. torí tí wọn bá lágbára láti fọwọ́ yí padà tẹ́lẹ̀ náà ó tú ní sọ̀rọ̀ ọkàn lọ́bẹ̀ lọ́nà kan kò ìgbàgbọ́ tòṣùgbọ́n ọmọ kò lè tẹ́lẹ̀ iná ìlọ́pàá ló fi sọ̀rọ̀ tí ó ti sọ̀rọ̀ ọ wá fẹ́ kọ́ síbi tó lè ṣe ọ̀rọ̀ gan ọ̀gbọ́ ọ wá fẹ́ lọ púpọ̀ wọ́n gbé ọwọ́ rẹ̀ so inú tó wá ká àdébì tẹ́lẹ̀ yóò fi hàn wá pé ẹ̀kọ́ ńlá ń bẹ ní Islam fẹ́ ilẹ̀ yẹn sọ́kẹ́ tá a bá lè fọwọ́ yí padà wàláhì èèyàn máa ṣàìdáǹgbà mi ó sì fẹ́ sọ òní lè sọ tó rọ́ mọ́ ronú pé kí ló lè tẹ̀yìn rẹ̀ yọ. so tó o bá lè fi ẹnu fi kọ́ kọ́kàn kọ́ àmọ́ kò sínú kọ́ ọ̀kọ̀kan kọ́ kí wọ́n máa ṣe ìbàjẹ́ kọ́ wájú kò sáà ní wọn fún mi èmi kú ti kọ́kàn kọ́ ọ̀kọ̀kan kọ́ tó o bá kọ́kàn kọ́ lódodo wá ti dèkó láàrin rẹ̀ ní ìbánu sọlá àti sọlá sọ pé ọ̀tọ́ tí mùsùlùmí kan kó jókòó lórí téèpù bí wọ́n ti mú sí ọwọ́ anisọ kókù ni ẹbí mi mú wa ẹ ti dọjú kù lórí rántébù wàláyé ọ̀daràn ni ọ. nígbà tó ti kí wọ́n ń gbọ́ sí wa ó ti fi kéèké ẹ ó ti fi kó lẹ̀ ọ̀ wá ń lọ lóde wọn lóde o nígbà tó gbọ́ ẹjọ́ wà ní ọ̀rọ̀ ra máa lọ lé dẹ́dẹ́ ilé nu fi hàn pọ̀pọ̀ ọjọ́ láàrin àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ ọmọlàkejì wọn lẹ́yìn láì dáa o sì lè sọ fún wọn tó fún wọn dákẹ́ ọ̀fẹ́ fún wọn fún wọn pọ̀ lẹ́nu mọ́ ọ̀fẹ́ fún wọn gbogbo wọn lọ gbé ọ̀nà kò sí ètò kiri nínú kọ́ ọ̀pọ̀lọ́ nǹkan bíi kọ́kàn rẹ̀ ọ̀sán fún ọ pé dìde kó ń bẹ̀ kò sì dìde kò fún wọn lẹ̀ fún kọ́ máa lọ sí ọ. sọ tó bá ti wá gbé gbèsè lẹ́yìn eléyìí lè mú ọ sí gbèsè dàrin nínú lẹ́tọ̀ òdìdí kó láàrin wa lánàá ah, ọtí tẹ̀ mú ni tẹ̀ mọ́ kọ́ lọ́n sọ sínú mu léèwọ̀ kí n sì mọ bó lẹ́sẹ̀ pé kí wọ́n lọ sí ní tí wọ́n bá sọ fún yín bẹ̀ wọ́n. ẹ̀dá wọn bẹ́ẹ̀ ó tọrọ àtúlẹ̀ torí kọ́ máa rọ̀ wọn. eléyìí fi hàn wá ike gbogbo ti wà kàtígórì kàtígórì nù ọ̀dà nísìnyí lè fọwọ́ yí padà ìlè fi ahọ́n yí padà èsì lè fi ọkàn kọ́ kí ló dúkù ànábìrin kò sí má nìmọ̀ tẹ́ẹ̀ bá ti lè sèkánu mẹ́tẹ̀ẹ̀ta kò sí má nìmọ̀ wàdà lè ga ad'afu al-iman eléyìí lè sọ lẹ́sìn inú gbàgbọ́ òdodo kéèyàn kọ kankan kan lọ́lẹ́sìn sáàbà wa rí nàmbà wàn sáàrí nàmbà tù mù kò sí tó kéré sí kéèyàn mú nàmbà tìrì eléyìí ó fi hàn yín pé oore ń bẹ nínú ju anabi wa Muhammad sallallahu alaihi wa sallam torí gbogbo àìdáṣẹ bá ń ṣe ẹ̀rí fáwọn èèyàn kọ ọmọ ọkùnrin náà ẹni tó lè fọwọ́ kọ ẹni tó lè fẹnu kọ ẹni tó lè fọkàn kọ́ ìyẹn náà ti máa fura pé tó ń ṣe ọ̀dà yàtọ̀ sí ìjọ tó èsì tàmílì sallallahu alaihi wasallam ọmọ káàdì jara wọn lórí ni ẹ wá wo ẹ̀kọ́ bẹ́ńbì o ẹ̀kọ́ ńlá ó ní wípé á pè ní lọ síbi dáadáa á sì pọ̀ bàjẹ́ fún yàn ìpè ní lọ síbi dáadáa ọ fẹ́ ẹ lọ kírun ẹ yọ zàká ẹ gbà àwẹ̀ ẹ lọ sí hajj ẹ máa sọ dodo ẹ ti dáadáa sáwọn ìyàwó yín ẹ ti dáadáa sáwọn ọmọ yín ẹ tó fún ẹbí pọ̀ gbogbo ẹ̀sìn yẹn lọ síbi dáadáa ṣùgbọ́n sẹ́ rí ìkọ ìbàjẹ́ fún yàn àìfẹ́ ṣe ló mú kí jẹ̀mọ́ mi ọ̀wà àwọn jẹ̀mọ́ kan wà tí wọ́n dálẹ̀ lórí wípé àwọn ò ní máa kọ̀ bàjẹ́ fún yàn bí àwọn tẹ̀lé nínú ṣe ti dáhùn tẹ̀lé kì ní kí wọ́n ò ní kọ̀ bàjẹ́ fún yàn ní máa mú títí wọn lọ́sọ̀ máa ká dìjà lónìí kí ọmọ ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà báwọn. ànábì sọ wá sí wọn máa ń kọ́ bàjẹ́ fún wọn máa ń kọ́ bàjẹ́ fún ẹ̀sìn Islam yìí ti ká má bala kan ká pa bala kan lẹ̀ wọ́n ní sáwọn bá kọ́ bàjẹ́ fún àwọn olùlóso rẹ̀ yọ bọ̀ mọ́ àwọn lọ́wọ́ àwọn sì fẹ́ àwọn fẹ́ géènì rẹ̀ ni torí àwọn ò ní sọ fún pé ti ń ṣe ọ̀daràn wọn mọ amọ àwọn àtàkà wa tí ò ríbi jókòó nípa àwọn tàbí ní ikọ́ bàjẹ́ wọn èsì kọ́ bàjẹ́ àìmọye àìmọye ẹ̀rẹ́ ní ti ó ní ẹ̀ ṣe lọ owó sí kọ́ńdọ̀rọ̀ táwọn ẹni sọ pé ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ sí ma ọkọ̀ ń kọ́ fún un àbí ọkọ̀ fún un ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ sí ma ó ní ìní lè sìn ìní lè lọ́wọ́ sùn ànábi wa pépè fún bọ́ ọlọ́run sì ní ju olè lò láéláé torí bẹ́ẹ̀ ló kú ju olè lọ́wọ́ sùn. tọ́ sẹ́nu ìsọ̀lá ìsọ̀lá sọ́sọ fún abíkẹ́ bá rí bàjẹ́ kẹ́ẹ̀kọ́ bọ́yá pẹ̀lọ́wọ́ yín àbí pẹ̀láhàn yín àbí pẹ̀lọ́kàn yín yọ̀ọ́ àti wọn sí bàjẹ́ tí ò ní kọ́ rárá bẹ́ẹ̀ ni gbogbo àwọn sáré rúmọ̀ rọ̀ sí ìlú àwọn àmì wọ́n sá lọ́gbẹ́ ń káfú nínú àwọn ẹ̀sán wọn yìí tí fún òun náà dáadáa bá rí ń ẹgbẹ́ e, kọ́mọ́tà yọ kókó sẹ̀ torí tí a bá gbé e, akọ́ọ̀lì rọ̀bẹ́ wà ọ̀bọ̀ kọ́ọ̀lì káwọ̀bẹ́ oní ọjà ọmọ páyọ̀ ọlọ́run ọba jù oní òsìsẹ́ kẹwùrì ọtọ́jọ́ kẹwùrì ọmọ wọlé ní òsì ọtọ́jọ́ oní òsìsẹ́ ọlẹ́ni tó ń páyọ̀ ọlọ́run torí di eléyìí ẹjá wa náà jọ kàn nínú ẹni tí ọmọ pè dáadáa ẹ má dàkún lá sẹ́ni tí máa ń ṣe bàjẹ́ ẹ má sọ ike tó pé ní ṣe ẹ̀yin ẹjẹ́ ni sí yóò máa pe àwọn èèyàn lọ síbi dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fún wa àní ti ṣe bẹ́ẹ̀ ohun gángan làmì dáadáa ibi dáadáa ti ṣẹ̀kù kí wọ́n á ní ọ̀tẹlẹ̀ tí gbogbo wa bá kọ̀ láti kọ ìbàjẹ́ fáwọn èèyàn láti kọ̀ láti pe àwọn èèyàn lọ síbi dáadáa. ẹjẹ àjọ wo àìdá tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀kọ́nà mẹ́ta ara ẹ̀dá o. ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ etí imam ahmed àti àwọn míì gbà wá láti ọ̀dọ̀ àtọ̀dáìfà ibn al-yaman radiyallahu anhuma أن النبي صلى الله عليه وآله وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا من عنده ثم لتدعنه فلا يستجيب لكم سبحان الله حديث حسن النبي محمد صلى الله عليه وسلم wọ́n láwọn fọlọ́ wọn bá tẹ́mi àwọn ń bẹ lọ́wọ́ rẹ̀ fi búra pé ẹ máa pe àwọn èèyàn lọ síbi kàṣe dáadáa nínú kẹ́ ẹ máa pe àwọn èèyàn lọ síbi kàṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ ìbàjẹ́ fún wa tàbí kọjá kó ti kù fẹ̀rẹ̀ báyìí tọ́lọ̀ wọn bó fi ìyà fi ránṣẹ́ sí yín nínú kẹ́ ẹ máa pè yẹn lọ sí ti kó sí dáadáa tẹ̀sí máa kọ ìbàjẹ́ fẹ́ni tí ń ṣèbàjẹ́ àbí kó sì jẹ́ ìkókù fẹ̀rẹ̀ báyìí tọ́lọ̀ wọn bó fi ìyà fi ránṣẹ́ sí yín lẹ́yìn náà ó fi ọlọ́run fúnra ẹ̀ máa wá pẹ́ lọ ọlọ́run wá ní dáhùn ẹ̀ máa pẹ́ lọ kọ́ ọlọ́run bọ̀ wá ní dáhùn à ah, ọlọ́run dáhùn náà ti tu abẹ́ eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí wọn kó ọmọ pè yẹn lọ síbi dáadáa kó ọmọ kọ bàjẹ́ fáwọn yìí sẹ́yìn bíbẹ ẹrú wọn láwùjọ àmì pé ọlọ́run sọ wá ní àìdá rẹ̀ àìdá ò ní sọ̀kalẹ̀ sí wa láàrin àmọ́ gbogbo òbí tó bá àlàyé káàrẹ́ ààrẹ ní sẹ́kù àìdá fáwọn èèyàn wọ́n á ní àwọn àti ẹ̀gbádùn lu àìkò sí gbogbo ẹni báyìí wọ́n ti báyìí ọlọ́ọ̀tẹ́ à ẹ̀gbádùn àìdá ń bọ̀ aburú ń bọ̀ ìyá ń bọ̀ nígbà tí àyíká wa ti tẹ̀ máa ń pọ̀ lọ́wọ́ lọ́wọ́ òní dá wọn bẹ́ẹ̀ náà nàbí sallallahu alaihi wasallam ẹni wọn sọ. eléyìí tún jẹ́ gbogbo wa náà lápapọ̀ torí pé jíṣẹ́ ọlọ́run pẹ̀sẹ̀ ìgbà tó bá ti lùmọ̀ rẹpẹtẹ lòdì kan kò káàtà àmà kátó pé yẹn lọ síbi ẹsẹ̀ ọlọ́run ṣùgbọ́n òwe ìtọ́ọ̀bà pé yẹn lọ síbi rẹ̀ ọgbọ́dọ̀ máa parí torí ẹ̀ lànà mi sọ pé bẹ́ẹ̀ wò á ní wàlẹ̀ wò ààyè ẹ jẹ́ iṣẹ́ mi fáwọn èèyàn kódà kó ti pọ̀ wọ àyà kan lẹ́yìn tẹ̀. nǹkan tó ń gbọ́ tó sì yí ọ nínú ẹ̀sìn ọlọ́run ètò tó yí ọ tí wọn náà bá dọ̀dọ̀ ẹ̀ lónìí ìjíṣẹ́ rẹ̀ mọ́tàyè tó ọmọ sórí tó bá ti gbé ọ̀tayọ rẹ̀ wàhálà lè tẹ̀lẹ̀ tó sẹ́ mo báyè sìn ìbéèrè pọ̀ nígbà tó wá bẹ̀ sọkúta sí báyẹn tó bá jẹ́ báyìí la rẹ̀ ti ń kọ́ tí ẹ̀ bá tẹ̀ tó wá sí àhà ọ̀wé tèmi gbọ́ mo ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbẹ́ kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀já òṣèlú àtìmí àbá àtìmí so eléyìí túmọ̀ sí pé ọwọ́ ọ̀wọ́ pàṣẹ kálukú wa máa ń gbọ́ kọ́mọ́sàkùn ẹ̀ mọ́sàkùn rẹ̀ sáwọn èèyàn bẹ̀rẹ̀ láti orí àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn alábàágbé wa àwọn mọ̀lẹ́bí wa torí pé ìgbà tẹ́yìn bá ń tí ń fi ń ṣèwà wọ́n mọ̀ bí ní ìrètí kí ló dé tẹ̀sí ṣe báyìí ní ìsìn ah, ẹ̀sìn Islam náà ni ẹ̀sìn Islam báwo sọ́dọ̀ èyí tí wọ́n náà ń ṣe ń kọjá tí wọ́n lánàá bisimilá ìṣúná sọ́ba sọ́ba sọ́ba wọ́n mọ̀ sí láwọn abéèrè kan ọ̀yà ẹja bọ̀ ẹ ẹ̀rí pé tí wọ́n máa ń sọ pé má bàjẹ́ má bàjẹ́ bàjẹ́ ọ̀bá fa ìbàjẹ́ sí ẹ̀rí pé gbogbo àti ọ̀nà bàbá ẹ̀sìn yóò máa ṣe tìfura tìfura ni. yàtọ̀ sí kóté kí láwùjọ ẹnìkan sọ pé àìjọ ọ̀dà torí sẹ́yìn tí wọ́n bá tí ọ̀bá ti máa sọ pé àìjọ ọ̀dà àìjọ ni wọ́n máa ti tí ti súnmọ́ pé wọ́n jẹ́ni tí ó ọlọ́run tí torí ẹ̀ ló ti jẹ́ pé ẹjẹ́ ajẹ́ nìkan nínú ẹni tí wọ́n mọ̀ sí ìyẹn lọ síbi dáadáa tó sì máa jẹ́ àwọn èèyàn ìgbìmọ̀ sáìdá. lọ́ni wàlẹ́ àtẹ̀kùnrin kẹlẹ́ ní ìlànàkọ̀rọ̀ kù. ẹ ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe wípé ah, ọlọ́run bá wá ní wọ́n wù lẹ́ẹ̀ẹ́ ìkà ọmọlẹ́mọ̀lẹ́fọ̀ọ́n. àwọn ìjẹ́ bá rí sísè yẹn lọ síbi dáadáa tó ń fòrò àwọn èèyàn kásẹ̀lé sọ̀rọ̀ tó ń pọ̀ fáwọn èèyàn láti fẹ́ lọ́run àwọn kan ló lórí rẹ̀ ọlọ́run dàkúndé àjọ kan lọ́nà. ẹ̀ẹ́dì tẹ̀ máa ń pè lọ síbi dáadáa tẹ̀ ń kọ́ àìdá fáwọn èèyàn sọ̀tàn àwọn olùlọ́mọ ìkọ́míṣẹ̀ ládàá.